bẹ́tà mínísítà tí Tinubu yọ dànù ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ọ̀rọ̀ tó wà nù yíyọ táàrẹ Bọ́lá Tinubu yọ mínísítà rẹ̀ kan bẹ́tà ìdú dànù kúrò lẹ́nu iṣẹ́ kì í ṣe kékeré báwọn kan ti ń rò sí o ọ̀rọ̀ náà le jo ohun táwọn èèyàn ń rò lọ gbogbo ariwo táwọn àjìjàgbara àtàwọn tí wọ́n mọ̀ ń pa ètò ìlú ń pa lórí bí Nàìjíríà ti ṣe lè dára gbogbo ẹ̀ pátá lobìnrin yìí bàjẹ́ pẹ̀lú ìwà tó hù yìí ó sì dojú tàwọn tí wọ́n ń ṣagbátẹrù ìrònú lórí bí nàìjíríà ti ṣe lè dára àwọn èèyàn yìí ni wọ́n ń pariwo pòódìgbà táwọn àgbàlagbà olóṣèlú bá fààyè sílẹ̀ fáwọn ọmọdé kí nǹkan tó lè dára nítorí àwọn ọ̀dọ́ yìí nìkan wọ́n lè mú dàgbàsókè bá nàìjíríà ní kíákíá ọ̀dọ́ ni bẹ́tà edu kò sí ìpogójì ọdún nítorí ọdún 1986 ni wọ́n bí òun ni wọ́n fi sípò tówó bẹ̀rẹ̀ sí pòórá lọ́wọ́ ẹ̀ láìsí ìpòṣù mẹ́ta tó dépò náà yìí àwọn tí wọ́n ń sọ pé kí nàìjíríà lè dára yìí wọ́n á ló dìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí fáwọn obìnrin sípò pàtàkì ńlẹ̀ yìí nítorí obìnrin ló mọ owó tọ́jú jùlọ àwọn ni wọ́n lè sòwò ná àwọn ni wọ́n lè ṣọ́wó ná wọn ò sì ní kówó jẹ nítorí wọn ò láwọn bùkátà àfọwọ́fà bíi tàwọn ọkùnrin obìnrin ni bẹ́tà edu o kódà òun ló lórí àwọn obìnrin inú ẹgbẹ́ APC woman leader ṣùgbọ́n ṣọwọ́ kówó jẹ ẹ̀ tún lè ju tàwọn ọkùnrin lọ ta ni ó wàá sọ fún wa báyìí póbìnrin ò lè kówó jẹ àwọn tọ́rọ̀ nàìjíríà jẹ lógún yìí a máa sọ pé àwọn ọ̀mọ̀wé nìkan ló lè ṣe kinní náà ó dìgbà táwọn púrúǹtù wọ̀nyí bá fààyè sílẹ̀ fáwọn tó mọ̀wé dáadáa kí nàìjíríà tó lè nílọsíwájú gidi kan níbi téèyàn ń kàwé dé ni Bẹ̀tàídù kàwé dé ìwé rẹ̀ ò sì ní kọ́nu kọ́họ̀ kankan nínú ó kàwé lálákọ̀ọ́bẹ̀rẹ̀ ó ka girama ó gboyè àkọ́kọ́ ní yunifásitì ó gboyè ẹ̀kejì ó tún gboyè kẹta tí wọ́n ń pè ní PhD tó bá jẹ́ kó yà sídìí iṣẹ́ ìlú ni ká ní yunifásitì ló wà pòfẹ́sọ̀ ni ó máa jẹ́ bẹ́ẹ̀ ni yàtọ̀ síléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama ìlú òyìnbó ló ti ka gbogbo òwe yunifásitì ẹ̀ ìyẹn ni péwe rẹ̀ kúnjú òṣùwọ̀n dáadáa ṣùgbọ́n pẹ̀lú pọ́mọ̀wé gidi báyìí ní bẹ́tà gbogbo ọgbọ́n òwe tó gbọ́n náà ló lò láti fi kówó jẹ èyí ni pé ọ̀rọ̀ kówójẹ ò kànwé kíkà kódà béèyàn bá ti kàwé tó náà ni ó fi rọrùn fún un tó láti fi báírò kówó jẹ àwọn èèyàn tí wọ́n máa ń ṣàlàyé oríṣiríṣi ọ̀nà tí nàìjíríà fi lè dá a máa sọ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nìkan wọ́n lè ṣe é pé bá ti níṣẹ́ ẹ̀ lọ́wọ́ tó kọ́ṣẹ́ náà tó mọ̀ kò ní ṣojú kòkòrò mọ́ tàbí tóun kò bá ṣiṣẹ́ ìjọba ohun tóun yóò jẹ́ dọjọ́ alẹ́ òun wà lọ́wọ́ òun nígbà tó jákọ́ṣẹ́mọṣẹ́ lòun kò sì síbi tóun kò ti lè ṣiṣẹ́ ṣùgbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ ni bẹ́tà édù yìí ẹni tó mọ̀ ń pa ètò ìlera ni ó sì kàwé dójú àmì nípa ẹ̀ bẹ́ẹ̀ ló ní ìrírí tó pọ̀ pàápàá ń di iṣẹ́ ètò ìlera ohun tó jẹ́ kí wọ́n fi ṣe kọmíṣánná ní Cross River rè ètò ìlera náà ni wọ́n sì ní kó mójútó nítorí akọ́ṣẹ́mọṣẹ́ ni ṣùgbọ́n pẹ̀lú pé bẹ́tà kọ́ṣẹ́ ó mọ̀ yìí ìṣọwọ́ kówó jẹ kò lẹ́gbẹ́ bẹ́tà ló fẹ́ lọ sí Kogi látàbújá ìrìn tí ó jù rìn wákàtí mẹ́ta péré lọ tó bá jẹ́ mọ́tò ni wọ́n gbé ṣùgbọ́n Bẹ̀táídù lẹ́rọ̀ǹpílẹ́ẹ̀nì làwọn yóò wọ̀ lọ ni wọ́n bá yọwọ́ ẹ̀rọ̀ǹpílẹ́ẹ̀nì wọ́n tún kówó tí wọ́n fi ṣáàtà tàkísí tí ó gbé wọn láti pápákọ̀ òfurufú lọ síbi tí wọ́n ń lọ tí ó sì gbé wọn bọ̀ nígbẹ̀yìn mílíọ̀nù mẹ́ta wọn kọ pé wọ́n lò látàbújá pápákọ̀ òfurufú ní Kogi wọn kówó yìí bẹ́ẹ̀ wọ́n sì gbowó náà jáde ni wọ́n bá láwọn wọ bàálù lọ sí Kogi ṣùgbọ́n náà òwe lásán ni kinní náà wà nítorí owó náà wọlé pátá bẹ́tà àtàwọn èèyàn ẹ̀ ni àbí ńgbà tí ò sí pápákọ̀ òfurufú kankan báyìí ń kogi báwo lèèyàn ṣe lè jalè ojúkorojú bẹ́ẹ̀ yẹn ọ̀dọ́bìnrin ọ̀mọ̀wé akọ́ṣẹ́mọṣẹ́ ló sì wá ń dí ìkówójẹ ẹrú ẹ̀ èyí yóò fi hàn pọ́kàn náà làwọn olóṣèlú àsìkò yìí bóyá ọmọdé bóyá àgbà bóyá ọkùnrin bóyá obìnrin bóyá ọ̀mọ̀wé bóyá púrúǹtù bóyá akọ́ṣẹ́mọṣẹ́ bóyá ẹni tí ò kọ́ṣẹ́ kankan ohun kan náà wà tó pa wọ́n pọ̀ ìyẹn náà nìrònú pé téèyàn bá ti ráàyè délé iṣẹ́ ìjọba nàìjíríà kan kó máa kówó jẹ lọ ń tiẹ̀ ni wọn ò láàánú aráàlú gbogbo ariwo tá à ń pa yìí ó kàn wọ́n gbogbo bí nǹkan ti le koko fáwọn aráàlú báyìí ò jẹ́ kinní kan lójú wọn ohun kan náà tí wọ́n máa ní lọ́kàn lówó kíkó jẹ kò sì síbi tí wọ́n gbé wọn sí tàbí iléeṣẹ́ tí wọ́n wà tí wọn ò ní kówó náà jẹ ibi iṣẹ́ tí Bẹ̀sáídù ti ṣòwò báṣubàṣu yìí ibi iṣẹ́ tí wọ́n gbé kalẹ̀ fáànú àwọn èèyàn tí ṣẹ̀ ń ṣẹ́ àwọn tí yàgìdì ń jẹ àwọn tí wọ́n nílò àánú àtìrànlọ́wọ́ ni o owó tí wọ́n ní kí wọ́n fi tọ́jú wọn sì wà nú owó tóbìnrin yìí ńlá mẹ́nu ìgbà wo làwọn aráàlú ò kórìíra àwọn olóṣèlú kí wọ́n sì máa ṣépè fún wọn nígbà tó jógede olè ló pọ̀ nù wọn ẹ má fi Bẹ̀sáídù yìí sílẹ̀ o ẹ jẹ́ ó jìyà ẹ̀ṣẹ̀ kó lè jàrí kọ́gbọ́n fáwọn olóṣèlú olè gbogbo ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí